ẹ káàbọ̀ padà sórí ètò ètò yín Èjì Òwúrọ̀ mo rò pé gbogbo wa náà la rí bí ó ṣe ń lọ ọlọ́mọṣàgbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà wọlé àná Muhammad lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ mo ti wí pé inú ilé kún fọ́fọ́ ṣùgbọ́n àwọn bàbá wa tí wọ́n kọ́kọ́ bá wa sọ̀rọ̀ ọlọ́run ti wà ń bí pẹ̀lú mi bàbá wa ń bí lè ní life ni ẹ rí i pé láti bí ọ̀sẹ̀ méjì nísìnyí à ń wo lecture tí wọ́n ṣe níta gbangba ni bàbá fúnra wọn tún ayọjú lè ní wípé àwọn tún fẹ́ bá gbogbo wa gbogbo ọmọ Nàìjíríà directly àwọn náà ni baba fadilat sheikh alhaji wa abdulrasheed muhammad jamiu adéwùmí alágbára omi baba salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu àlàáfíà fún gbogbo ojú tí ń wò mí àti etí tẹ́ fi ń gbọ́ mi etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o ojú tẹ́ sì fi ń wo ètò yìí etí eh, ojú náà ò ní fọ́ ọlá Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam ọlọ́run jàre yín bàbá ntí mo torí ẹ̀ ní kẹ́ yọjú sí wa direct lé ni pé àwọn ìbéèrè kan bẹ tí ń jàrìn rìn lọ́kàn àwọn èèyàn tí wọ́n sì ń dààmú mi lé lérí náà nípa ọ̀rọ̀ àwọn màláìkà ọlọ́run ẹ̀yin tẹ́ sì jẹ́ ẹ̀ alùsòfíà wàhálù láì tẹ́ rí ọlọ́run tẹ́ rí ta ẹ̀ lẹ́ẹ̀ lè fún wa àwọn màláìkà ọlọ́run tí wọ́n tá ń pè màláìkà màláìkà Ah, àwọn wo gan la ń pè màláìkà ọlọ́run àti pé kí ni iṣẹ́ wọn nípa ìgbésí ayé àwọn ènìyàn. ẹ ṣe púpọ̀ eh, a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim eh, adúpẹ́ fún ọlọ́run alhamdulillah a sì tún kí gbogbo àyìn ènìyàn wa ìbéèrè tó lágbára ni ṣùgbọ́n àá sọ ilé ìta bá lè sọ ń bẹ̀ lọ́sẹ̀ yìí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àá tún ṣe rí ìgbàgbọ́ mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ pé àwọn màláíkà àwọn náà ń pè ní angel pé wọ́n ń bẹ nípa pé wọ́n jẹ́ ẹ̀dá tó ga jù wàhánà ń àṣìráfù alíkùmí ní àṣìráfù alíkìhí ẹ̀dá tó ga jù nínú ẹ̀dá ọlọ́run wá ìbádùn mọ̀kìràmúnàmí ìbàdìhì ẹrú ọlọ́run tó lápọ̀lé jùlọ nínú àwọn ẹrú ẹ̀ kí ló fà á ni pé àwọn ẹlòmíì wọ́n máa ń ta àwọn màlẹ́kà nù pé wọ́n kì í ṣe ẹ̀dá tá a lè máa fọlá wọn tọrọ bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ rárá ẹ rí i pé àwọn ẹlẹ́sìn kejì wa wá ní holy Michael holy angel holy yorẹ bẹ́ẹ̀ náà ló ṣe wà nílànà Islam òjíṣẹ́ lànà bọ̀ àmọ́ mùsàlásálà ó máa ń fi orúkọ àwọn màláìka ó máa ń fi wọ́n tọrọ a rí i pé ọlọ́run gan fún rẹ̀ ó máa ń pe àwọn mọ̀lẹ́kà àwọn angel ó máa ń pè wọ́n mọ́ ara rẹ̀ so àwọn mọ̀lẹ́kà yìí wọ́n jẹ́ ẹ̀dá tó súnmọ́ ọlọ́run wọ́n dẹ̀ jẹ́ ẹni mímọ́ tí a bá ṣàkíyèsí gbogbo ànsárùwàrà ní gbogbo àgbáyé tẹ bá ń wò mí báyìí ẹ rí i pé inú àdúrà tá a bá máa sọ a máa ń sọ pé yàrá ọkọ̀ yá hílò kún bisinilahi bimuawina ti alakọjọ àjàtì a rí i pé bisinilahi yẹn ni ìyọ̀ǹda mm. ọlọ́run pé rọ́kàyáhìlù yẹn òun ni holy angel ìyẹn ni màlẹ́kà tó ṣiṣẹ́ ní ọjọ́ sunday so jìbìrìlù òun ló ń ṣiṣẹ́ ní monday mm. táwọn ẹlẹ́sìn kejì ń pè ní holy gabriel so samsamahilu òun ló ń ṣiṣẹ́ níjọ́ tuesday mekahilu òun ló ń ṣiṣẹ́ ní wednesday so sorry sọ́rífà yahilu òun ló ń ṣiṣẹ́ níjọ thursday so ana yahilu òun ló ń ṣiṣẹ́ níjọ friday so kasfa yahilu òun ló ń ṣiṣẹ́ níjọ saturday so àwọn angel yẹn méje méjèèje yẹn àwọn wà fún ayamu asibui hmm. yẹn ni ọjọ́ méje hmm. so tí èèyàn bá fẹ́ sa orúkọ ọlọ́run àti pé àlùfáà tó fẹ́ lídìí èèyàn tí ò bá mọ ìpìlẹ̀ n tó fẹ́ fi ṣàdúrà hmm. ó ní àwọn màlẹ́kà tó dúró ti orúkọ ọlọ́run kọ̀ọ̀kan ó dẹ̀ ní àwọn màlẹ́kà kọ̀ọ̀kan tó wà pẹ̀lú èèyàn kọ̀ọ̀kan ká tó lè ṣẹ́gun ayé èèyàn a gbọ́dọ̀ mọ màlẹ́kà tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹlẹ́dàá ẹ̀ hmm. tá a fi tì í tí a bá wo sọ́ọ̀tù táríkì sọ́ọ̀tù tọ́ríkì ní ínkúlù nọ́ọ̀sì lámàna àlẹ́ àháfìsù lópin ìgbà tẹ́dá bá ti ń lọ tí ń bọ̀ ó ní olùṣọ́ tiẹ̀ hmm. màlẹ́kà yẹn òun la máa kọ̀nẹ́ẹ̀tì mọ́ ká tó lè ṣàdúrà fún yàn so yẹn ló fi já sí pé màá wẹ lòmíì á kàn sọ fún yín pé ẹ lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí ẹni tí ó fẹ́ rí ìtúsílẹ̀ ó gbọ́dọ̀ lọ sí ó dàbí ẹni tó fẹ́ fárí. Hmm. tó a sọ pé kán mọ ṣé wọ́n lè báyàn fárí lórí afẹ́fẹ́ wà á lọ ọ̀dọ̀ ẹni tí ó fárí fún ẹ ó gbórí lọ ọ̀dọ̀ ni ó gbórí lọ ọ̀dọ̀ ni hmm. so àwọn ẹlòmíà ní má lọ ọ̀dọ̀ ẹnì kankan mọ́ hmm. wọ́n sá dúró nílé ẹ̀ bàbá ńlá mistake ni ẹni tí nǹkan bá ṣe wọ́n ní ẹni ẹ̀gún bá gún yóò ṣe lákàlákà lọ́sọ̀dọ̀ alábẹ́ so àwọn mọ̀lẹ́kà wọn kì í ẹ̀ gbọ́dọ̀ kóyan wọn kéré tábàwo sọ́rọ́tù nìsáyé one thirty six ọlọ́run dídì sọ pé wàmọ́yà kìfúrúbì láì wà màláìka tì í ẹni tó bá kọtọ lọ́hùn tó sì sọ pé tàn màlẹ́kà bò ó wàrùsù lè hí tó ní tàwọn òjíṣẹ́ ọlọ́run bá wàlíyọ́mọ̀lẹ̀ háàyèrè àti ọjọ́ kẹyìn tó ní kò jẹ́ nǹkan kan fàkọ́dí dọ́là dọ́là làbàhídà òun tóun ti sọnù kọlọ mọ jẹ́ ká sọnù. àmín àmín. torí ẹ ọjọ́ kọ̀ọ̀kan ó ní màlẹ́kà tiẹ̀. wákàtí ó ní holy spirit tí ń jọba hmm. yẹn ló máa ń dìtámì pé wọ́n bímọ kan ó ṣoríire wọ́n bímọ kan ọlọ́mọjà kẹ́kẹ́ sórí ibú tó ti ń sìn gbogbo ẹ̀ hmm. lápàràmọ̀ yànnàná nípa pé àwọn mọ̀lẹ́kà a gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn. nínú wọn alhamdulilayi ọlọ́run járe yín pé wọ́n fẹ́ béèrè béèrè kan sà béèrè náà ni pé ǹjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin àwọn màláìka ọlọ́run àti àwọn rauhaniya. ẹ ṣe màláìka màláìka wà hmm. rauhaniya àwọn ni ẹ̀mí afẹ́fẹ́. Hmm tí wọn kì í fẹsẹ̀ kanlẹ̀ so ó wá ku àwọn àlìjẹnu hmm, hmm. àlìjẹnu àwọn ni wọ́n wà ńlẹ̀ hmm. àwọn ni sùfùlì àwọn rọ̀wánìà ni ulìwí ìyẹn ìtumọ̀ rọ̀wánìà ni àwọn holy spirit àwọn ẹ̀mí mímọ́ àwọn ló máa ń bá àwọn ènìyàn ọlọ́run lò àwọn wàlíyù ọlọ́run àwọn ẹ̀mí mímọ́ ló máa ń bá wọn lò so àwọn màláíkà wọ́n lágbára ju rò wá ní àlọ́ ṣùgbọ́n mọ̀lẹ́kà kọ̀ọ̀kan ló ní àwọn holy spirit àwọn holy spirit ni àwọn angel ọ̀tọ̀ holy spirit ọ̀tọ̀ hmm. tó ti ń sìn nínú àwọn àlìjẹun a máa rí àwọn spirit làwọn náà but bad spirit wà nù kò sí bad spirit nínú àwọn. No rohaniya ìyàtọ̀ wọn ni pé àwọn àlìjánu tiẹ̀ ẹni ibi ń bẹ́nu wọn ẹni eré ń bẹ́nu wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó sọ ọ́nà lùkúrán pé fàmínà sọ́ọ̀lì hùnà fàmínà dúnà sálíkà ọlọ́run dákun mọ́sà járe yín pé bàbá nípa ọ̀rọ̀ àwọn màláìkà tẹ sọ yìí ẹ jẹ́ kó yé wa pé àwọn màláìkà kọ̀ọ̀kan ní ọjọ́ kọ̀ọ̀kan tí ọlọ́run gbé kalẹ̀ fún wọn pé ọjọ́ báyìí ṣiṣẹ́ ń bẹ̀ ìlànà tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé àdúrà tá à ń ṣe yẹn bí wọn bá fẹ́ fa okọ̀ ọlọ́run okọ̀ ọlọ́run tó yẹ kí wọn fà ń sunday night pẹ̀lú mọ̀láìkà tí ń bá Sunday ṣiṣẹ́ tó bá lọ fà yí tí ọba jọ yẹn ṣiṣẹ́ níjọ yẹn ó possible kádùá rẹ̀ lọ́kọ́ kó lọ́tìkọ̀. ó tiẹ̀ níyì tó bá ẹlẹ́dàá kálukú tá a bá wo hmm. sọ́ràtù ráàdù ẹ̀lẹ́bì sọ́ràtù ráàdù ẹ̀lẹ́bì ọlọ́run sọ inú ọ̀rọ̀ rẹ̀ pé làwọn mahaki bá tu pé hmm. ó wà fún ẹnìkọ̀ọ̀kan àwọn màlẹ́kà tó kángun sí i mímbé nìyàdé ìwàmì alifihi níwájú àti rẹ̀ tí ó máa gáìdì rẹ̀ mm. yá fàṣúnà min amrillah tí ó máa sọ pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ́kọ̀ àwọn màlẹ́kà yẹn la fi tì so ti ẹni sìn mm. yẹn mo fi interest sí orin ọmọ wa kan tó kọ pé áńgẹ́lì mi mm. ọ̀rọ̀ wà nù orin náà kùránì ló ń kà tó pé áńgẹ́lì mi ọlọ́run yan holy spirit sẹ́rí àwọn àlùfáà ó pọ̀ oríṣiríṣi oníṣòwò wà nù àfa ẹni pé ẹnìkan kọrin áńgẹ́lì mi. ẹ ṣe tó ń gbà tí mo gbọ́ orin yẹn mo mọ̀ yìí pé alukurani ló ń kà torí pé nílànà alukurani sọ pé làwọn máa kì bá tù pé kálukú wa ló ní áńgẹ́lì tó kángun sí i hmm. tó ń sìn làwọn Yorùbá máa ń pè ní ìṣẹ̀dá Ọlọ́run ni ẹlẹ́dàá but ìṣẹ̀dá hmm. àwọn áńgẹ́lì tó kángun sí wa tó wà tá a fi ṣẹ̀dá wa so àwọn èèyàn náà máa máa ṣọ́ wa tá a bá fẹ́ gbọ́wọ́ wọ́n á gbọ́wọ́ wọ́n á lọ sínú ọpọlọ hmm. pé ẹni yìí ó fẹ́ gbọ́wọ́ o tá a bá fẹ́ rìn àwọn náà náà ń gbé ẹsẹ̀ wa hmm. tá a bá fẹ́ ṣe nǹkan àwọn náà ni wọ́n bá wa ṣe hmm. tí wọ́n bá daṣẹ́ lẹ̀ lábalẹ̀ ẹgbẹ́ kan wọ́n ní lágbẹ́já ti ní stroke. la ilaha illallah. so tá a bá fẹ́ tọ́jú èèyàn áńgẹ́lì yẹn la máa bá mu lẹ̀. tó fi máa ń rọrùn ilé ló fi máa ń fà tó fi já sí pé tí wọ́n bá súnmọ́ wa pàápàá àsárùwàrà tọ́lọ̀ ń gbé ló fi dàbí pé ẹ rí i pé èmi ni mo kọ́kọ́ discover miracle nínú Islam so ó dẹ̀ ń rí bẹ́ẹ̀ so mm. tá a máa wòyàn sàn tó dẹ̀ máa sàn ni mo fi máa ń fẹ́ pé. bàbá <laughs> ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nísìnyí wẹ́rẹ́ yìí wípé tí ẹ bá ní stroke ń sìn pé ẹgbẹ́ kan daṣẹ́ lẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ó ti ní stroke o kò sí kan pé àwọn angẹ́lì rẹ̀ ni wọ́n daṣẹ́ yẹn lẹ̀. wọ́n daṣẹ́ lẹ̀. ẹ̀yin tẹ àwọn tó bá o orúkọ wọn láàbà sọ̀rọ̀ kì í ṣe gbogbo àfa ló lè ló lágbára ẹ̀. mo fi sọ pé oníṣòwò wà nù àfa ẹ fi gbogbo àfa ló lè ṣe dá wà hmm. ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ ni àfa lè tọ́ bọ̀ gbogbo àfáà kọ́ ló lè irú irú agbami tá a wọ̀ yìí gbogbo àfáà kọ́ ló lè tẹnu tọ́ bọ̀ tó bá tọ́ bọ̀ á kàn mọ̀ sàṣe lásán ni àwọn tó bá gbọ́n wá ti mọ̀ pé ẹnì yìí ó ti kọjá báńdìrì tiẹ̀ báńdìrì tiẹ̀ hmm. torí pé kálukú ló ní ó dàbí ìwé náà ni hmm. tó ti ń sìn á gbọ́dọ̀ sọ pé ọ̀mọ̀wé ni lágbájá ó máa ní abala ibi tó gòtù bàbá ọlọ́run mọ̀sàjárí yín pé ọlọ́run a máa tẹ̀síwájú nísìnyí ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sílé agbára náà ká padà tí a bá dé nísìnyí ẹ wà bá wa torí ọ̀rọ̀ màláìka yìí kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́wàá kódà kì í sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́wàá ọ̀rọ̀ ńlá ni bísímìlá ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká padà.